ẹ wò ó ọ̀rọ̀ ń bá ròun máa rò fọ́ ẹ̀fọ́ ń bá ròun bá jẹun oúnjẹ ni ìbá jẹun bá láwọ̀ lára ẹ wò ó àìjẹun olóògbòkọ́ ni òjò tájà o ẹ wò ó ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní wò ó lénìí kí lọ̀rọ̀ ìwòye tá a mú wá lénìí ìgbẹ̀yìn ní dolóòkú àdá hmm. olóòkú àdá jíjọ́ kan kàkà kó lóòkú àdá kó gbélé fáàdá rẹ̀ ìṣe ló mórí lọ́nà oko ìgbà ó mórí lọ́nà oko olóòkú àdá dóko ó ń fòkú àdá ṣáko olóko àdá ṣáko títí tí látàárọ̀ dalẹ́ kò má róko kan ṣáà nígbà tó máa dọwọ́ ìrọ̀lẹ́ rírẹ̀ lórí olóko àdá èyí oko kò rí ṣá èyí ọwọ́ kò rí gbé bá a bá ń sọ wípé ìgbẹ̀yìn nínú olóko àdá yẹn ni wípé ẹni tá a bá ń bá wí tó bá ń wa òrùn kì ó dọjọ́ iwájú kó tó mọ̀ kí ló ń ṣe kí ló dáwọ́lé àti sọ́ńpa rẹ̀ rí ni àìdébẹ̀ rí ni ó wá dàbẹ́ ni wípé ó wá ń wò ó má jẹ́ kọ́rọ̀ rẹ̀ dàbí olókùú àdá o ṣé ẹ mọ ohun tí wọ́n ń pè lókùú àdá àdá tó jẹ́ wípé ẹnu rẹ̀ ti kú tẹnu rẹ̀ ti kú tí ò ṣeé roko bẹ́ẹ̀ bá ṣan mọ́kò báyìí yóò máa ta padà ní kò lè géko kò lè gégi kò lè gé nǹkan kan bẹ́ẹ̀ ń firú ẹ̀ ṣáko ẹ̀ kàn máa ṣe lásán ni gbogbo agídí olúwa rẹ̀ wá máa dọwọ́ alẹ́ asán inú asán ni ẹ̀yin òbí ṣe ń tọ́jú àwọn ọmọ yín bẹ́ẹ̀ bá tọ́jú wọn ọmọ tá a kọ̀ tá ò kọ́ ni ó gbélé tá a bá kọ́ tà ìgbẹ̀yìn á máa dolóko àdá bàbá àti màmá dádì ṣe adára níta má dára nílé lẹ́yìn ni tó jẹ́ pé ẹ lè fi five thousand fi ra pẹpẹ súùpù jẹ́ ń ta ń lé ṣùgbọ́n nílé agídílẹ̀ fi mú five hundred nílẹ̀ àwọn ọmọ yín wọ́n ti wá dá gúre mọ̀ láàrin gbogbo ẹ̀fọ́ tí gúre bá ń wà nú ẹ̀fọ́ báyìí wọ́n ní ah gúre yìí dùn ju tàná lọ ìyà ní jẹ́ ọmọ mi ń jẹ kò ségun kò sí ẹran gidi kan nú egungun ẹ gbọ́ ṣẹ gbọ́ kò sí ẹran gidi kan nú egungun ọlọ́run ẹ̀ ara rẹ kò sí kò sí àlàáfíà ń bẹ. bọ́gọ̀ ìrọ̀gùn bọ́gọ̀ ìrọ̀gùn ọlọ́run mọ́tà ìtì mọ́tà ìgbẹ̀yìn nídìí olóko àdá bàbá ẹ tọ́jú ilé yín ẹlẹ́fẹ́ jèrè ọmọ ẹni tó bá tọ́jú ọmọ ẹni tí ẹ̀gùn sí ní gbádùn ọbẹ̀ ẹ gbìyànjú kẹ́ ẹ ṣe dáadáa kẹ́ ẹ lè rí dáadáa gbà ilé ibi tó gbà ẹ sí wọ́n náà fi iṣẹ́ ọ̀gá rẹ̀ ṣàwẹ́wà kọ́gà ní òṣèlè yìí nǹkan míì ló máa mú ṣe ìgbà ẹ̀yìn nídolóko àdá o ẹ̀yìn sisi ọwọ́ yín rèé ọwọ́ gẹ́gẹ́ ní síwájú ijó ọkùnrin kan òkú kọ́ńbọ̀dù ìwọ pẹ̀lú bọ̀dá Bánjí ìwọ pẹ̀lú bọ̀dá Dọlápọ̀ ìwọ pẹ̀lú bọ̀dá Wáídì ìwọ pẹ̀lú bọ̀dá Adáre bọ̀dá Stephen ńkọ́ títí kan bọ̀dá Aṣògo ìwọ nìkan gbogbo wọn ń gbé ah, ìwọ nìkan bọ̀ ọ́n bìkù. ṣé kí n dákẹ́ kó sọ àbí kí n sọ tèmi kó tó sọ tiẹ̀. sọ ti tẹ̀ tán soundboard gbogbo wọn pátá testing testing microphone ni wọ́n ń fi yín ṣe ó yà kúkú wò pé ìgbẹ̀yìn nílò olóko àdá bọ̀dẹ́ ẹ̀yin náà ń kọ́ ẹ̀yin lẹ fẹ́ àǹtí múyì ẹ fẹ́ àǹtí táwà ẹ fẹ́ àǹtí kẹ́mi ẹ fẹ́ àǹtí bọ́sẹ̀ àǹtí sùbọ̀ náà mórí bọ́ lọ́dọ̀ yín. aráalé excuse me yá mi ní sẹ́ẹ̀jù kan nígbà tó fẹ́ ka tóbìnrin ó ka eight ó wá ka ọkùnrin ó ka five jọ ká pé pé okùnkùn mẹ́ta ti mẹ́ta sí mú ìwà àtàbàtúbú ẹ̀hún óyá ókè ọkùnrin ẹ̀ka ọkùnrin yẹn kó pé thirty nine. ada fún yín ìwọ ìwọ ọkùnrin tó jẹ́ pé olójú kò mú òlọ ni ẹ bọ̀dá àtàbàtúbú mm-hmm. bọ̀dá adédire adéoyè mm-hmm. tátúni múwà adédèjì àdémú adédèjì ẹyẹ ẹyẹ yẹyẹ ìgbẹ̀yìn nídìí olókùn àdá àbí wípé ohun tí ìwọ dáwọ́lé o ti wá wò wípé kò sẹ́ni tó lè mú ọ bọ́ bá yí ò ẹ ọba ọ̀run wọ̀ ọ́ jẹ́ ń fèní sọ fún ẹ wípé ìgbẹ̀yìn ní dolóko àdá o ohun àbáṣe lẹ́ni ọ̀rọ̀ tán ní bódìlọ́la ọ̀la kan ń bọ̀ èyí tó jẹ́ pé nìkan kan ò mọ̀ ń pa rẹ̀ bọ́lá àwọn bá wá dé tán kọ́ ó wàá máa wò ẹ̀ẹ́dá wọn míì wọn tí ì ní darúgbó orí wọn á ti hun jọ wọn tí ní darúgbó ara wọn á ti hun jọ tó o bá lè gbìyànjú láti lo ọwọ́ rẹ àti ọpọlọ rẹ láfi máa fi wo ohun tó jẹ ohun tó máa lò ohun tó máa dẹ padà dìṣòro ni o kígbẹ̀yìn má bàa dolóko àdá rẹ gbìyànjú kó o pọ́n àdá rẹ dáadáa kó o múṣẹ́ gidi ṣe kó kó o má dàbí àwọn sísí onípankéèkì ẹ rí wọn lọ́nà allen avenue ẹ wọn lọ́nà Lagos Island àwọn ni wọ́n dúró ẹgbẹ́ títì àwọn ọkùnrin náà tí wọ́n náà wà ó wọ́n máa wá ṣúgà mọ́mì kiri kí ìyá sọ yẹn kọ́ tó bú wa ìgbẹ̀yìn nídòlókò àdáwọ̀ ẹ̀yìn ara lé ohun tó o bá ń ṣe gbìyànjú pé ọ̀la kan ń bọ̀ ẹ kọ́ àwọn ọmọ yín lẹ́kọ̀ọ́ nítorí pé ọ̀la kan ń bọ̀ tẹ́nìkan ò rí. ìgbẹ̀yìn ló ń dolóko àdá hmm. wọ́n sọ pé o ò ṣáájú lọ́pẹ́. continue continue òtògùrọ̀ lọ́fà ó dédé ọ̀pẹ ògbẹ́ni sókè ọ̀fẹ́ kọ́ ló ń rò ayé tá a wà yìí ẹni tí ò bá ṣiṣẹ́ á jìṣẹ́ ayé tá a wà yìí ẹni tí ò bá ṣe nǹkan tó yẹ kó ṣe lásìkò tó yẹ kó ṣe kí lẹ́rù kó máa ṣe ohun tó máa ṣe ni wípé ìyá máa jẹ́ lásìkò táwọn ẹgbẹ́ bá ń gbádùn ó máa ń ṣe mí láàánú nígbà tí bá rí àwọn àgbàlagbà tó jẹ́ kí wọ́n wà ní ipò àgbàntara kí wọ́n máa sinmi kí wọ́n máa jẹun ọmọ tó bá ń ṣiṣẹ́ a máa béèrè pé àgbà yìí kí ni wọ́n fi àárọ̀ ọjọ́ wọn ṣe àtẹ̀mí àtẹ̀yìn ọlọ́run mà ní jẹ́ ká ṣiṣẹ́ lágbà iṣẹ́ tá a bá ṣe láàárọ̀ ọjọ́ wa ọlọ́run á má jẹ́ ká lè jẹ ní alẹ́ ṣùgbọ́n tá a bá ṣiṣẹ́ kí la fẹ́ jẹ hmm. ẹ jẹ́ ká ṣiṣẹ́ àwa òbí ìgbẹ̀yìn ló ń dolóko àdá ọmọ tá a kọ́ ó máa gbélé sáà kọ́ tà nígbẹ̀yìn o ó máa wá di pé ojú ò da ẹ̀yìn ò tún da àtúbọ̀tán ó ṣe kókò tá a bá ṣiṣẹ́ látàárọ̀ dalẹ́ tá a bá làtúbọ̀ tán rẹ ó dàbẹ̀ ni tó wálé ayé asán ni torí pé tẹ bá fi gbogbo ilé ayé ìtẹ̀sí kọ́rọ̀ jọ tí ẹ bá kọ́ àwọn ọmọ tẹ́ ẹ bí wọ́n máa tà á tán ká tó lọ́dún kan ọdún méjì orúkọ yẹn á parí á parun ànígbẹ̀yìn ló ń dolóko àdáǹtì ẹ wọ́n dàbẹ̀ ni pé mi níta sí yín torí pàdé ẹ̀hún kí lorúkọ ẹ̀ ti ń jẹ́ kọ́kọ́rọ́ ó lè máa rò pé bóyá mò ń fẹ́ máa packaging but still ṣe mọ̀ pé àwọn obìnrin á ní lọ́wọ́ àdìlérù ẹ ṣáà mọ̀ but still náà ẹ jẹ́ ká package ara wa ká tún package ẹ̀ mọ́ láàrin màtí àwọn asọ̀rọ̀ lẹ́yìn kámẹ́rà kó má dàbẹ́ ni pé kò gbọ́ nǹkan tá à ń sọ nǹkan tí mò ń tẹ́lẹ̀ àti nípa obìnrin jẹ́ káwa fúnra ara wa káwa náà ká ká comport ẹ gbogbo àwọn nǹkan tá à ń ṣe yẹn má jẹ́ ká máa ṣe báyẹn mo jẹ́ ká fèsì ibi tá à ń lọ kó má di pé ẹ̀kọ́ ti ṣe yín báyẹn má kó má gbà wọ́n. bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ̀yin ọkùnrin ẹ̀yin ọkùnrin ẹ lọ́kọ́jú yín máa gbẹ́bì kan ìgbà yẹn lọ́ńdọ́ lọ́kọ̀ àdá ọkùnrin tó kọ́ máa lè ṣe ẹ máa lè ẹ máa lè kó dá kó dá ẹ ká bára sòtọ̀rọ̀ ẹ ọkùnrin kẹ̀dẹ̀rẹ́ lọ ṣiṣẹ́ ọkùnrin sì bàníṣẹ́ lọ́wọ́ ló máa ń sọ pé obìnrin owó lobìnrin mọ̀ kí lobìnrin fẹ́ mọ̀ yes kí lóbìnrin fẹ́ mọ̀ of course owó lóbìnrin mọ̀ náà ẹni tí ò bá ṣiṣẹ́ kò lè róbìnrin fẹ́ kò lè toast obìnrin yes ẹ lọ ṣiṣẹ́ kẹ lówó lọ́wọ́ ẹ má sọ pé they are gold diggers what do you mean gold diggers ṣẹ́yìn jẹ́ sand diggers ni ẹ̀hẹ́n ìyẹn fẹ́yìn ọkùnrin ẹ̀yin ọmọ jàre ẹgbọ́ tòbí yín torí gbẹ̀yìn ló ń dolóko àdá ọmọ tó bá gbọ́rọ̀ sóbi ẹ̀ lẹ́nu ohun tó máa ṣe nígbẹ̀yìn ni pé ọmọ òní gbọ́rọ̀ sóhun náà lẹ́nu ẹ̀hẹ́ tó wá importance káwọn ọmọ náà ká gbọ́rọ̀ sáwọn òbí wa lẹ́nu ṣé gbogbo ẹ̀ láti bà ṣùgbọ́n náà rọ̀bíkà. kò tí ì rọ̀bíkà o kí ló ti ṣẹlẹ̀. ìjàpá tó lọ́lọ́hún ò kojú re sóhun ẹ̀yìn tóun náà kọ sọ́lọ́hún ń kọ́. ó fẹ́ bú mi. ìrọ̀ mi ìpìtì àdọ̀dọ̀ ti rárá mi ìdọ̀dọ̀ ti rárá. ọ̀gá ilé iṣẹ́ mm. wọ́n fi ẹjọ́ ọ̀gá ń bì kan mm-hmm. wọ́n kọ́ lórí ilé iṣẹ́ wọ́n kàn bí ẹbẹ̀ ni mm. wọ́n mú gbogbo ẹ̀ wọ́n wọ́n wọ́n lélélé àwọn ọmọọṣẹ́ ò ní ṣiṣẹ́ mm-hmm. wọn ò ní ṣiṣẹ́ wọ́n kàn máa fi iṣẹ́ yín ṣàwẹ́wà ni iṣẹ́ tó yẹ kó ṣe bíi mẹ́wàá méjìlá wọ́n ṣe bíi mẹ́ta pàtó ti ń kanra mọ́ wọn jù. àgọ́tàgọ́dẹ̀ tàkẹ̀dẹ̀rẹ́ owó aláàlú àpé. ẹ rí nǹkan tó bá di wípé owó àwòníwòye pé ẹ̀yin mo ṣe ẹ bá lè jẹ́ àṣẹ báyìí because owó náà gbọ́dọ̀ máa lead by example kó má bàa jẹ́ pé ìgbẹ̀yìn adolóko àdá rẹ̀ mo ṣe rẹ̀. wọ́n ti wàjọ ọ̀gá wa ṣògo rẹ́ni kejì. kí ló ṣe. ṣògo rẹ́ni kejì bó ṣe ń ṣiṣẹ́ lè máa rí i pé ó ń ṣiṣẹ́ ló ń ṣẹ́gun báyìí bó ṣe ń ṣiṣẹ́ lẹ́yìn náà máa rò pé àgbà tó ga wa ò jókòó kí làwa náà wá fẹ́ jókòó sí ìdẹ́kàwá náà máa ṣe kò ní sáwọn nǹkan tó máa jókòó tó máa ní yíù get down there. mo mọ ibi tó ń lọ. bó mo ń lọ. o fẹ́ pé nítorí pé ṣògo kì í jókòó ni ò ṣe nídìí you this girl you this girl. àfìgbàtàfàrà àfìgbàtàdé mú ìwà kó bá mi mo ti mọ̀ pé ó fẹ́ lé mi iṣẹ́ òde lè ní mi yọṣẹ́ ṣogbọ́n ẹni kejì èmi ò sọ bẹ́ẹ̀ o ẹni oníkàn án láti ń gbọ́ kàn án ni. she it is it is them that that uh, saw it àwọn ló mm, sọ mm. ọ̀rọ̀ gidi tá à ń sọ lọ bá a ṣe ń mu bọ̀ ṣe é rí ohun tó o bá ní lọ́wọ́ gbìyànjú kó dì mú dáadáa nítorí kí n má tàn yín o gbogbo àwọn tá à ń bílẹ̀ nípẹ̀rẹ̀ yìí a máa fẹ̀yàn lálẹ̀ fún wọn ó yá o fẹ́ kẹ́yìn òbí ṣe nǹkan kan hmm. ẹ gbìyànjú kẹ́ ẹ lọ wá kámẹ́rà kan gbé sínú ilé kẹ́ ẹ wá fà àwọn ọmọ yín lẹ̀ kẹ́ ẹ tì wọ́n mọ́nú ilé kẹ́ ẹ jáde lọ lọ́jọ́ kan bẹ́ẹ̀ bá máa dé ẹ wo ohun tí wọ́n máa ṣe ìyẹn ò fi hàn yín wípé ní ìgbà tẹ́ ò bá ní sí pẹ̀lú wọn mọ́ kì í ṣe kì í ṣàrùn àwọn míì ọ̀pọ̀lọpọ̀ ọmọ míì òkè òkun lòbí wọn wà wọ́n bẹ nàìjíríà àbígbà míì tẹ́rùn wọn lọ òkè òkun ohun tí wọ́n máa ṣe lẹ́yìn yín ẹ jẹ́ kí wọ́n ti máa ṣe wọ́n ní òwe àtijọ́ ni pé erin kì í fọn kọmọ ẹ̀ tún fọn ẹ jẹ́ kí wọ́n máa tójú yín fún ní ìsìn ìkẹ́ máa mọ̀ kó máa di wípé kó máa lọ torí wípé ìgbẹ̀yìn á máa dolóko àdá o ohun tẹ́ ẹ bá ń ṣe tẹ́ ò bá lè fi hàn mọ́ ohun tẹ́ ẹ̀ ń ṣe tẹ́ pé bọ́mọ bá ń bọ̀ ẹ fi ń pamọ́ kí má tàn yín asán inú asán ni ohun tẹ́ ẹ bá ń dáwọ́lé bàbá mi bàbá mi kí n má tàn yín bẹ́ẹ̀ bá ti ń fi pamọ́ fọ́mọ ọmọ ó padà ṣe ni ohun tẹ́ ẹ bá ṣe tí ò bá ti dáa ẹ fi pamọ́ ohun tẹ́ ẹ bá rí i pé ẹ káwọn ọmọ yín mọ̀ nípa yín ẹ má ṣe rárá nítorí pé àwọn ọmọ yín wò yín gẹ́gẹ́ bí ìdíjí sẹ́mi pé yígí àwọn tó máa ń kojú oní two hours tó yẹ pé wákàtí méjì ni wọ́n fi ń kojú ní àwọn àǹtí tó rẹ̀ àwọn àǹtí kẹ́mi tó máa ń kojú wákàtí méjì. iléyà o ẹ jẹ́ ká lọ o iléyà o ẹ jẹ́ ká lọ o. ṣe pé mò ń sọ̀rọ̀ ó gé mọ́ mi lẹ́nu two hours ló máa fi ń kojú bó ṣe wà yẹn òun ló tó àṣírí rẹ̀ mo fẹ́ gbò tẹ́lẹ̀ rí ni two hours wà fi ń kanjú imagine ìjọ kan tọ́pìkì tá a máa tírìtì níjọ ẹni kíkunjú àwọn obìnrin wákàtí mélòó ló máa fi ń kunjú kágbọ̀n nǹkan tẹ́yìn èèyàn máa sọ. o ṣe mọ̀ pé o máa kọjá láàrin ọjà àwọn obìnrin wá ṣe kíni wọ́n á lu wọ́n á lu bọ́m̀bọ̀m̀ sẹ́lá. this is not my real face o. iyo ẹ̀yin ará àlejò àrùn kó tó di pé a máa lọ ilé ẹ̀dá kan ẹ̀ṣánú àjò ìkúnlẹ̀ mi rè ìpolówó ọjà òun làgún mú owó ẹ̀dá kan wá polówó ètò lórí ètò yóò. ẹni pé mo ti rù èmi gan rù ẹ ṣáà ìkọrùn mi ti já ẹrí gbogbo ẹ bó ṣe jẹ wá polówó ẹ mú ẹ mówó wà ẹjọ ẹjọ ẹṣàánú àìjẹ ẹjọ ẹjọ ẹjọ mú bẹbẹ ẹ má jẹ sunkún má sunkún sí ibẹ ẹ má. ìlú kí n dákẹ́ máa kó wá ẹnu ò tiẹ̀ dá mo ti dákẹ́ ẹ máa kó wá mo ti dákẹ́ kò sí wa ẹ ṣàpà àwọn tó ń lọ lórí fọ́nrán ẹ pè wọ́n tẹ bá ti pè wọ́n ó wà báyìí kéńkéré bíntín bí ọmọ náà gún ni kéńkéré bíntín pè yìí bíntín kí wọ́n pè yìí yà ọ ẹ gbọ́ rí ọ ìpínlẹ̀ ọ̀yà táwọn máa ṣe fún yín táwọn máa ṣe fún yín ọ ọ gbogbo àgbáyé ló máa wọ̀n yín wà láìtàláì súnmọ́ bìlẹ̀ àìsí láwà ọlọ́run méjì mo fi bra ẹ kì í ṣe ọwọ́ kan náà ọwọ́ méjì mo nà sọ́lọ́run iléyá. ọdún màlẹ ẹ̀yin èèyàn wa mo lérò pé ẹ ti rí ọgbọ́n kan tàbí méjì kọ́ mo bá wa rí bẹ́ẹ̀ ẹ tún pàdé wa lọ́jọ́ mi ọjọ́ rí Orísun ni ẹ máa wò torí pé Orísun gbogbo wa kò ní í gbẹ ọmọ yín ṣetán mo fẹ́ máa rí ilé baba tó bí mi lọ́mọ hmm pé ká tún pàdé lọ́jọ́ míì à ń dágbére lénìí o a ò dágbére fáyé à ń dágbére fẹ́ torí pé a tún padà wá ń jọ́ mi torí pé irú ọkú ni wọ́n ń pa má dà kò sóhun tí ó ṣe wá Adédèjì Adémìwá lórúkọ mi jẹ́ kọ́kọ́rọ́ ọ̀rọ̀ làwọn èèyàn ń pè mí aníyèkáyé ni mí ọmọ ní mo ṣe àyínà ọmọ ní mo ṣe ànákòrò ọmọ òkè mẹ́ta ní kọ̀sà ẹ wo ọmọ ìlú kù mẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ ẹ máa gba yẹ ẹ ní sọnù. ibi ló ń kẹ́ ọ láti ra olówó yọ̀ lèmi ń jẹ́ lágbára Ọlọ́run àpàdé lọ́sẹ̀ tó ń bọ̀ nínú owó ọmọ 不在乎。